Udu, by Sadiq Oyekomi. River, English translation of the poem. There is something about the grace of the river that keeps me singing and dancing to the alto of her metal clavicles. The rhythm of her god rattle, the wavelength of her skirt. But your uncleanness is the broken chord uttering the symphony of this orchestra of godliness. You who have made the body of water a septic tank for your toxins. You who empty your dregs in the belly of the river, killing a thousand generations with your filthiness, maiming the sons and daughters of the water deity. Tell me, what would you do to protect your own children from harm? It is raining season again, and you are praying to God against flood, with the excrement of yesteryear still on your palms. Listen to how the water laughs at your foolishness. Humans who have smeared their own riverscapes with dirt. And what would you do without water? What would become of a child without the amniotic fluid in a mother's womb? This verse is a carrier of admonition, the dialect of Yemoja telling you to treat water with dignity. Listen, The same reason you prepare indigo for your offsprings makes the cattle egret adorn her own with white garment. Ohun ìyàtọ̀ kan wà nípa alàgbàlugbú odò tó mú mi kọrin, mú mi jíjó sí kọ́kọ́rọ́ ẹnu aró rẹ̀, pẹ̀lú adùn orin tó ń tẹnu ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́yọ̀wọ̀yọ̀ tó ń rókìtì bí yẹ̀rì olúwẹ̀rí. Àmọ́ ẹ̀gbin àkóónú rẹ̀ yìí ńkọ́ kọ́kọ́rọ́ kan tó bẹ̀yìn ajá jẹ́ ìlù òdì tó sọ ìkorò sáàrin orin aládùn ìwọ tó sọdò di ṣáláńgá ìdọ̀tí ẹni wó sùnsùn tó sọnú odò dààtàn ó fi àìbìkítà rán àwọn ọmọ omi lọ sájùlé ọ̀run sọ fún mi irú ìgbésẹ̀ wo lo ó gbé láti dáàbò bo àwọn ọmọ tiẹ̀ lọ́wọ́ ewu Òjò dé, ẹ̀dá fò fẹ̀rẹ̀, ó torin àdúrà bọnu k'Ọlọ́run má jẹ ká rógun omíyalé. Ó gbàgbé ẹ̀gbin tó dà sódò lẹ́ẹ̀rùn. Ẹni kan kì í bómi ṣọ̀tá, àbí ibi ọmọ kọ́ ní síwájú ọmọ wáyé ni. Omi ní ṣatọ́nà fún ọmọ nínú ìyá rẹ̀. Owó tí mo ní fún ọ rè é, ìmọ̀ràn ni. Ohùn Yemọja ní ẹbu yìí fó'mi nítorí pé ohun tó mú yín sọmọ yín lẹ́ṣọ̀ọ́ pẹ̀lú aṣọ aró náà ló mú kí lẹ́kẹ̀lẹ́kẹ̀ ó ya tiẹ̀ sọ́tọ̀ pẹ̀láṣọ funfun